كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعلى الذين يطيعون الشهر فليصمه ومن كان مريضا أو على سفر ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبرن العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداء إذا دعان فليستجيب one الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا تقربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر حدود الله فلا تقربوها كذلك يبين الله àwẹ̀ yìí nínú àwẹ̀ yìí nǹkan tá a fẹ́ kéde tá a fẹ́ kéde súra yìí súra yìí súratul baqara súratul baqara Aya ta fẹ́ mú ń bẹ̀. Aya ta fẹ́ mú ń bẹ̀. Òun náà là àwẹ̀ ta fẹ́ gbà. Òun náà ni àwẹ̀ tí ọ̀rọ̀ àwẹ̀ tọ́lọ̀ sọ nínú Súratul Baqara máa ń kà fún wa yìí gbogbo nǹkan tó wá rọ̀ mọ́ gbogbo tó wá rọ̀ mọ́ àwẹ̀ náà láàmà wá tú láàmà wá tú alọ́wọ́ pẹ̀lú wa inú àwẹ̀ la wà inú àwẹ̀ la wà ẹ̀kọ́ tó yẹ ká ní ẹ̀kọ́ tó yẹ ká ní nínú àwẹ̀ nínú àwẹ̀ àti gbésí ayé wa àti gbésí ayé wa àní àní òun náà láàfi kọ́ra wa lẹ́kọ̀ọ́ òun náà láàfi kọ́ra wa lẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn ọlọ́run lára bẹ́ ibi tá ti bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú ògùn ọlọ́run lára bẹ́ ibi tá ti bẹ̀rẹ̀ nìyẹn àmọ́ ká tó wá lọ ká tó wá ní ká tó wá tẹ̀síwájú. àwọn kan wà lánàá tí mi ò dárúkọ. àwọn kan wà lánàá tí àwọn bàbá wọn ọ̀rọ̀ ti dárúkọ wọn. tó sì yẹ ká ṣàdúrà fún wọn. tó sì yẹ kí a ṣàdúrà fún wọn. wọ́n ti papòdà. wọ́n ti papòdà a dárúkọ wọn. a dárúkọ wọn. a ṣàdúrà fún wọn. a ṣàdúrà fún wọn. inú wọn ni ajiwa Umar sàárò bó bá tiẹ̀ gbórúkọ yẹn tí mo dárúkọ ẹ̀ ní ìsìn bó bá fẹ́ lọ bá a kọ wípé kínní kan bó bá kọjá sí sáré. bó bá kọjá tí wọ́n dá nìyí tó ti fẹ́ lọ bá ọ̀nà sáré ìṣìkalẹ̀ fún ẹ̀kọ́ lọ́bẹ̀. ọlọ́run kó bá wa kẹ́ wọn. àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a máa dárúkọ a máa dárúkọ wọn a sì máa ṣàdúrà fún wọn a máa ṣàdúrà fún wọn ọlọ́run kó bùkún kẹ wọn ọlọ́run bá wa ṣàlékún ìkẹrù bàbá náà ajiwa sheikh rahman abdulrahman saro ajiwa abdulrahman saro ọlọ́run kò kẹ́ wọn ọlọ́run kò kẹ́ wọn náà ọmọ kéwú dáadáa ọmọ kéwú dáadáa ni wọ́n wọ́n sì ti lọ kọ́lọ́run bá kó bá wá kẹ́ wọn wọ́n ti lọ kọ́lọ́run bá wá kẹ́ wọn kó bá ṣàlùfẹ́ ìjẹ́ fún wọn gbogbo kan tí wọ́n dá alẹ̀ gbogbo tí wọ́n dá alẹ̀ àdájí umar àdájí umar àdájí abdulrahman àti hajji abdulrahman gbogbo tán dá alẹ̀ tó ní àti kí obìnrin gbogbo tán dá alẹ̀ pátá lápapọ̀ ọlọ́run kó dúró tì wọ́n ọlọ́run kó dúró tì wọ́n ọlọ́run Qur'an ọlọ́run Qur'an Alhaji Umaru yẹn nígbà tí wọ́n wà Alhaji Umaru sàrú yẹn nígbà tí wọ́n wà wọ́n ṣe dáadáa fún wa púpọ̀ wọ́n ṣe dáadáa èéfé mi yìí wọ́n ṣe dáadáa fún àwọn bàbá púpọ̀ wọ́n ṣe dáadáa fún àwọn àbá náà púpọ̀ títí tó fi wá dákẹ́ tó fi ṣíwọ́ ṣẹ́ ni tí wọ́n fi dákẹ́ tó fi ṣíwọ́ ṣẹ́ ni wọ́n yìí máa ṣe dáadáa náà kan fi ṣe é nígbàgbé wọn bẹ́ẹ̀ nígbàgbé wọn bẹ́ẹ̀ lájú wa Abdulrahman bẹ́ẹ̀ náà ni alhaji wa Abdulrahman sáàrù bákan náà sáàrù sáàrù sáàrù gbogbo àwọn tá a wí yìí gbogbo àwọn tá a wí yìí ọlọ́run bá kọ́ bá kẹ́ wọn ọlọ́run bá kẹ́ wọn ọlọ́run bá kẹ́ wọn ṣàlékún ìyọ́nú àti kẹ́ ẹ̀ kó bá ṣe fún wọn. ọlọ́pàá ṣàlékún ìyọ́nú àti kẹ́ ẹ̀ kó bá ṣe fún wọn. wá wọlá anú àwẹ̀ yìí. wá wọlá anú àwẹ̀ yìí. ó kẹ́ wọn. kó bá wa kẹ́ wọn. àmín. èyí tí wọ́n sì fi kalẹ̀. ohun tí wọ́n fi kalẹ̀. ọlọ́run kó bá dúró tì wọ́n. ọlọ́pàá dúró tì wọ́n. àmín. ọlá Al-Qur'an. ọlá Al-Qur'an. àtàwọn bàbá wa ní kọ̀rọ̀. àwọn bàbá wa ní kọ̀rọ̀. nílọrin. nílọrin tí abdullahi kudus ní kọ̀rọ̀. bẹ́ẹ̀ kọlọmba kó bá kẹ wọn. kọlọmba wa kẹ wọn. ọlọ́run àṣàlùkù ìjọba wọn náà. àti àwọn tí wọ́n tún lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ tí wọ́n rí bẹ́ẹ̀. àtàwọn tó tún lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ tí wọ́n rí bẹ́ẹ̀ táàrántí ní ìsìn táàrántí ní ìsìn yìí ọlọ́wọ́ tó bá kẹwọn ọlọ́wọ́ wa kẹ gbogbo wọn lọ́gbà ìwọ̀n kò fẹ́ wọn kò yọ́nú sí wọn ọlọ́lùkùrán alájì wa fọláwíyọ́ alájì wa fọláwíyọ́ bẹ́ẹ̀ náà ni Abdul Wahab fọláwíyọ́ ọlọ́run kó bá kẹ́ kó bá kẹ́ wọn fi wá dórí nǹkan tí wọ́n fi lẹ̀. tó wá dórí gbogbo nǹkan tí wọ́n fi lẹ̀. àjíwá tìjáni fọláwíyọ́. àjíwá tìjáni fọláwíyọ́. àtàwọn ọmọ wọn. àtàwọn ọmọ wọn àwọn àbúrò wọn àtàwọn àbúrò wọn ọlọ́run bá kó gbàdúrà bẹ́ẹ̀ ọlọ́run kó gbàdúrà yìí kankan kó wà wá ọlọ́run kọ̀ọ̀án aláàjì wa bẹ́ẹ̀ bá a ṣe ṣe fún aláàjì wa mọ̀ṣúròdù MKO lánàá bá a ṣe ṣàdúrà fún MKO lánàá aṣàdúrà fún alhaji fún alhaji Latif Kọ́láwọlé eh, Abíọ́lá. Kọ́láwọlé Abíọ́lá ọmọ rẹ̀. Ọmọ àtàwọn àbúrò ẹ̀. Àtàwọn àbúrò wọn náà. Ọlọ́run kó gbàdúrà kálukú. Ọlọ́run kó gbàdúrà kálukú wọn. Ọlọ́run kó àmín ẹ̀ eh, eh? gbogbo wọn bẹ́ẹ̀ bàbá àdínì tó ṣẹ̀ṣẹ̀ lọ bàbá àdínì tó ṣẹ̀ṣẹ̀ lọ náà ọlọ́run kó bá a tẹ̀ ọlọ́run bá wa tẹ̀ àwọn náà ọlọ́run kó ṣàlékún ọlọ́run bá a ṣàlékún ìkẹ́kọ̀ọ́ àwọn náà kó ṣàlékún àforíjì fún wọn kó yọ́nú sí wọn Al-Qur'an Al-Qur'an àwọn tí mo tún rántí àwọn tí a tún rántí nìyẹn a máa rántí gbogbo ẹni tó ṣe dáadáa fún wa pátá. a máa rántí gbogbo ẹni tó ṣe dáadáa fún wa pátá. ọlọ́run bá kó bá a ṣàánú wọn. ọlọ́run bá wa ṣàánú wọn. àwọn tó wà ní tó ti kú. àwọn tó ti kú. ọlọ́run kó gbàdúrà ọlọ́run kó kẹ́ wọn. ọlọ́run kó kẹ́ wọn. àwọn tí wọ́n ṣì wà láàyè. àwọn tí wọ́n ṣì wà láàyè. ọlọ́run kó gbàdúrà wọn. ọlọ́run gbàdúrà wọn. ọlọ́run kó gbàdúrà wọn. ọlọ́run kó wà pẹ̀lú kíkálukú wọn. ọlọ́run kó wà pẹ̀lú kíkálukú wọn. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قولكم لعلكم تتقون قبلكم لعلكم تأتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا lékè ọlá ọ ń pè gbogbo wa ọlọ́wọ́ bá lóun pè gbogbo àwa mùmìní ẹ̀yin tẹ́ gbà ń gbọ́ a ti tú láìmọye ìgbà a ti tú láìmọye ìgbà tọ́lọ́wọ́ pè wá àwọn ta tọ́lọ́wọ́ bàbá Aya yìí a ti tú láìmọye ìgbà. Aya yìí àwọn bàbá wa ti kú fún wa láìmọye ìgbà. Inú nǹkan tá a tú yẹn yóò máa wọ bẹ̀ díẹ̀ díẹ̀. Inú nǹkan tí a ti tú sẹ́yìn yóò máa wọ bẹ̀ díẹ̀ díẹ̀. Al-insanu khuliqa li kathrati nisyanihi. Ọmọ ènìyàn, a dá wọn lẹ́nu pé pé yóò máa gbàgbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Torí pé yóò máa gbàgbé tó pọ̀ yẹn torí pé yóò máa gbàgbé tó pọ̀ yẹn. wa ma summiya al-insanu illa linasiyihi. àfọmọ ènìyàn léèyàn bí kí n bá pé torí pé torí yóò máa gbàgbé náà láti pè léèyàn. wa ma summiya al-insanu illa linasiyihi wa ma al-qalbu illa. à ń gbàgbé yìí. nítorí pé à ń gbàgbé yìí. tába ti kúrò nínú àwẹ̀. tába ti kúrò nínú àwẹ̀. a kàn gbọ́n a gbọ́n létí nù yìí pé. a gbọ́n létí nù ni. irú ọ̀rọ̀ yẹn a ti gbọ́. irú ọ̀rọ̀ yẹn a ti gbọ́. ní ọjà máa rìpíìtì míì. kò dẹ̀ ní a ti ṣe máa rìpíìtì míì. ìtorí ẹ̀ náà láṣẹ mú nǹkan tá a fẹ́ lò tá a fẹ́ fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ láṣẹ mú nú àwẹ̀ yìí nínú ááyà yìí inú ááyà yìí náà láti mú un tá a fẹ́ fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ lọ́dún nìyí inú ááyà yìí náà láti fi mú un ká má máa gbàgbé ká má máa gbàgbé ká lè jẹ́ mùsùlùmí ká lè jẹ́ mùsùlùmí nígbàtà ní ayọ́ lẹ́bínà ámànú agbélékè e mùsùlùmí nìyẹn ọlọ́run gbé wa lékè mùsùlùmí àwa náà dẹ̀ ń dáhùn ọlọ́run gbé wa lékè mùsùlùmí àwa náà dẹ̀ ń dáhùn ló ṣe wà ní yá ayúwẹ̀lẹ̀ bí na àmánù kò sọ pé yá ayúwà náàsù kò sọ pé yá ayúwà náàsù kò bá gbogbo èèyàn wí kò bá gbogbo èèyàn wí yá ayúwẹ̀lẹ̀ bí na àmánù ẹ̀yin tẹ́ gbọ́lọ́gbọ́ tẹ́ nígbàgbọ́ sọ́lọ́run kutiba alaykum siyam يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تهتدون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون kutiba aleikum siyam dikiri nìyẹn. dikiri nìyẹn. kutiba aleikum siyam dikiri ni. dikiri ni. kò sí nǹkan kan tó gbọdọ̀ yí padà. kò sí nǹkan ó ní ká gbàwẹ̀ sóòmù àti síyàm ìyàtọ̀ wà ń bẹ̀. sóòmù àti síyàm ìyàtọ̀ wà ń bẹ̀. ìyàtọ̀ tó wà ń bẹ̀ yẹn àwọn tó bá ń tú tó bá tú lọ wọn ní tú ibi táwọn wí yìí pé ìyàtọ̀ wà. àwọn tó bá ń tú tó bá ń tú wọ́n ṣe é tú wọn ní tú pé ìyàtọ̀ wà ń bẹ̀ ìyàtọ̀ sì ń bẹ́ńbẹ́ ìyàtọ̀ sì ń bẹ́ńbẹ́ kí ló jí tọ́lọ́run sọ pé kutiba alaykumu sawm ló fà á pé kò kí ló rí tọ́lọ́run ò sọ bẹ́ẹ̀ kí ló ṣe tọ́lọ́run ò sọ yí pé kutiba alaykumu sawm ààwẹ̀ ni ààwẹ̀ ni kutiba alaykumu siyam kutiba alaykumu siyam ààwẹ̀ ni ààwẹ̀ náà ni yòówó pé méjèèjì àyálò ni ààwẹ̀ àyálò ni ààwẹ̀ lédè Yorùbá lédè Yorùbá àwọn kálukú ló ní ààwẹ̀ tiẹ̀ kálukú ló ní ààwẹ̀ tiẹ̀ ìgbàtọ́lọ̀ ń gbé wá tó sọ bẹ́ẹ̀ fún wa pé àmọ́ nǹkan tá a pè é nígbà ń gbé wá bó ti gbé wá gbà tá àwa mọ́ tá a pè é àfi ká pè é láàwẹ̀ àfi ká pè é láàwẹ̀ Yorùbá ní ewé Yorùbá ní ewé bá ṣàwọn oògùn kan má ṣàwọn oògùn kan tó bá ṣe àwọn oògùn kan kò ní wẹ̀ fún iye ọjọ́ fún iye ọjọ́ ẹ̀yà gbogbo Yorùbá ní kì í wẹ̀ tó bá ṣe àwọn oògùn kan kò ní wẹ̀ àwọn àjò kan tó bá ṣe wọ́n kò ní wẹ̀ níwọ̀n yí ọjọ́ kan. Báwọn ọjọ́ kan. Òun la àwẹ̀. Òun la àwẹ̀. Àìwẹ̀ ló jẹ́ àwẹ̀. Àìwẹ̀ ló jẹ́ àwẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́. Àtàwọn ọmọ ọmọ ọmọ ọ̀rọ̀. àmọ́ ṣé islam wí pé ká má wẹ̀ tá bá gbá àwẹ̀ tá bá wà nínú àwẹ̀ báyìí. islam wá sọ fún wa pé ká má wà nínú àwẹ̀ ṣé ká má wẹ̀. sọ ní ìsìn lóṣù kan yìí kí gbogbo wa ká máa. ká máa fẹ́ pé ìtumọ̀ ní yorùbá fún ṣé kí lóṣù kan yìí kí gbogbo wa ká máa wẹ̀ ni. mufti wọ́n padà dájọ́ gbogbo. mufti wa ló jẹ́ ọ̀tẹ́ntì wa yóò padà dájọ́ ìfún wa ní ìsìn ó lè má jẹ́ ní ìsìn ó lè má jẹ́ ní ìsìn wọ́n dájọ́ ẹ̀ fún wa wọ́n dájọ́ ẹ̀ fún wa ṣe ta bá ti gbára bá ti wà ní oṣù Ramadan ká máa wẹ̀ ṣe lọ́sàn lọ́sàn-án a gbọ́dọ̀ wẹ̀ ṣe lọ́sàn àwẹ̀ yẹn a ò gbọ́dọ̀ wẹ̀ ṣe lálẹ́ nìkan la lè máa wẹ̀ ṣe lálẹ́ nìkan la lè máa wẹ̀ ǹjẹ́ àwẹ̀ bá ǹjẹ́ àìwẹ̀ ó bà àwẹ̀ wa jẹ́ ǹjẹ́ àìwẹ̀ ni ó bà àwẹ̀ wa jẹ́ ẹni ẹni kéèyàn lo àwọn kí ni nǹkan tí ó bà àwẹ̀ jẹ́ kí wá ní àwọn nǹkan tí ó bà àwẹ̀ jẹ́ ṣé kéèyàn lo ṣé kéèyàn lo drops kéèyàn lo drops drops drops drops drops drops eye drop eye drop ear drop ear drop ṣó bá àwẹ̀ jẹ́ ṣó bá àwẹ̀ jẹ́ tó bá ba àwẹ̀ jẹ́ kí n láà fi ṣe tó bá ba àwẹ̀ jẹ́ kí n láà fi ṣe ǹjẹ́ kéèyàn mú nose eh, fix inhaler inhaler inhaler jẹ́ kéèyàn fi símú yóò bá àwẹ̀ jẹ́ nínú àwẹ̀ ìjọba àwẹ̀ jẹ́ ìyẹn iṣẹ́ mufti nìyẹn ìyẹn iṣẹ́ mufti ni wọ́n bá wa sọ yẹn wọ́n bá wa sọ pàbẹ́ mi ò níyà sí irú bẹ́ẹ̀ àmọ́ máa sọ báyìí nǹkan tanná sí láì já sí pé àwọn bàbá wa sọ báyìí wọ́n tanná sí mufti alápàdà ṣàlàyé ẹ̀kọ́ wa ó lè jẹ́ mufti ó lè jẹ́ mufti irú àwọn ìdájọ́ báyìí irú àwọn ìdájọ́ báyìí òun ló yẹ kó o máa dá òun ló yẹ kó o máa dá ìftáwù ìftáwù nìyẹn ìftáwù nìyẹn jẹ́ pa sùúrù. ẹ̀dá farabalẹ̀. lábìnrin àbàlọ̀ kún bí bá aláìkò sí àbọ̀ká kún bí bá alálẹ́dẹ̀ nàbí ìrọ̀lẹ́ wọn àlàkùn tàbẹ̀kùn kéèyàn jẹ mufti kò ń ṣe pé ó wá lọ ṣe wáàsí. kéèyàn jẹ mufti kì í ṣe pé ó lọ wá sí. Bí afarabalẹ̀ ká kọ́ iṣẹ́ wáàsí kọ́ níṣẹ́ mufti. Iṣẹ́ wáàsí kọ́ níṣẹ́ mufti. Al-Ifta kò dájọ́. Kò dájọ́ ẹ̀sìn oníṣẹ́ mufti. Gbọ́ mufti ọlọ́run ni mufti ọlọ́run ni mufti ànábì ṣojú ọlọ́run ní ilẹ̀ ni ànábì ṣojú ọlọ́run ní lórí ilẹ̀ lórí ilẹ̀ ló fi wípé yẹ̀sàlúùnàkà wọ́n ń bọ̀ wá bi ẹ́ léèrè wọ́n ń bọ̀ wá bi ẹ́ léèrè anil mahid wọ́n bi ẹ́ léèrè nípa nǹkan oṣù. wọ́n bọ̀ wá bi ẹ́ léèrè nípa nǹkan oṣù. kúl sọ fún wọn pé ìhíyà adhan fa'tazilu an-nisaa fil mahid. ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب الأوابين ويحب المتوابين ويستفتونك في النساء يستفتونك wọ́n wá béèrè fàtiwá lọ́dọ̀ rẹ̀. fi nìsáà. nípa àwọn obìnrin wọ́n wá bẹ̀rẹ̀ pàtìwá lọ́dọ̀ rẹ nípa àwọn obìnrin. kò lè láwò ìbò tí kò ń fi hinna. sọ fún ẹ pé ọlọ́run ló máa dá yín lóhùn òun ni mùfùtí tí ó dá yín lóhùn tí ó fún yín lésì lórí ẹ. sọ fún ọ pé ọlọ́run ọba ló máa dá yín lóhùn òun ni mùfùtí tí ó ṣèdájọ́ fún yín lórí ẹ. وما يتلى عليكم بالكتاب في يتامى النساء يستفتونك kúlí lẹ́wọ̀ ìlú tí kò fi kálá la. ẹni tí ò lọ́mọ tó kú. ẹni tí ò lọ́mọ tó kú tó sì fògún lẹ̀ ṣókà kúrú nìyẹn. ṣókà kúrú nìyẹn. yastaftunaka fil kalala wọ́n wá bí ẹ léèrè ń pa ẹ̀. wọ́n wá kiri ànábì léèrè ń pa ẹ̀. kùlìláwù yòówù tí kò ń fil kalala. èsì tí fún wọn nìyí. èsì tó fún wọn rèé wọ́n wà bí ẹ léèrè ń pa ọtí wọ̀lùmẹ́sìrì àti tẹ́tẹ́ wọ́n wà bí ẹ léèrè ń pa ọtí àti tẹ́tẹ́ sọ́nà ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ tó pọ̀ tó tóbi wà ń bẹ̀ sọ fún wọn níbi tẹ́tẹ́ kíta àti ọtí pọ̀ mbẹ́mbẹ́ manafi'u linnasi. yóò sì láǹfààní nú fáwọn èèyàn. yóò sì ní àwọn àǹfààní díẹ̀díẹ̀ nínú fáwọn èèyàn. àǹfààní tí ó ní ó bì rẹ̀ pé ọlọ́run ní ọtí láǹfààní ó ní ká máa mú nìyẹn rárá. rárá. kò sí oògùn tí wọ́n fẹ́ ṣe. kò sí oògùn tó fẹ́ ṣe. tó sí pé lápèjúwe lápèjúwe. blood tonic lápèjúwe. blood tonic lápèjúwe. ó ní kèmíyà alcohol. ó ní iye alcohol tí wọ́n máa fi sí. ó ní iye kèmíyà. ó ní iye pàṣẹ́jẹ̀ tí wọ́n máa fi sí. tán fi ṣe preservation ni wọ́n fi ṣe. wọ́n bá lè fi sínú ẹ̀yẹ preservation ni wọ́n fi ṣe. zero point two percent. zero point àǹfààní tó lè ṣe nìyẹn. àǹfààní tó lè ṣe nìyẹn. Allah. Àlúnaka nílẹ̀ àǹfààlì. Ó bi ẹ́ léèrè nípa nǹkan ogun. Ó tún bi ẹ́ léèrè nípa nǹkan ogun. Kùlì ní àǹfààlù lílẹ̀ yíwọ́ rọ̀súlì. Sọ fún nǹkan ogun yẹn. Nǹkan ogun yẹn. Ìtẹ̀ bá Ó tẹ̀ bá ọlọ́run àtòjíṣẹ́ ẹ̀ ló ní. ọlọ́run àtòjíṣẹ́ ẹ̀ ló ní. wattaqullah wa aslihu zata bainikum. ẹ tún ara yín ṣe ẹ bẹ̀rù ọlọ́run. ẹ bẹ̀rù ọlọ́run. wa ati'u Allaha wa rasulahu in kuntum mu'minin. wọ́n ẹ̀sìn ẹ̀sán ó lè rẹ́ lórí. ó bí ẹ léèrè ń pẹ̀ mí. ó lè قل الروح من أمر ربي sọ fún wa pé ẹ̀mí yẹn ẹ̀mí yẹn láti bí àṣẹ ọlọ́run ló ti ń wá láti bí àṣẹ ọlọ́run ni ẹ̀mí ti ń wá wọ́n máa hù tí lóhùn mi náà mẹ́rin fún yín mọ̀ díẹ̀ ni àwọn tí ó máa wá pé ẹ̀mí ń bẹ nínú ẹ̀jẹ̀ àwọn tí ó máa wá pé ẹ̀mí ń bẹ nínú ẹ̀jẹ̀ wọ́n rí wíbọ̀ tí wọ́n mọ̀ wọ́n rí wíbọ̀ mọ́ wọ́n tún sọ ní pé ẹ̀mí wà nínú ẹ́ rárá wọ́n ni torí ẹ̀mí ọkàn ẹlòmí ó pé ọkàn ni ọkàn ẹlòmí ó pè ẹlòmí ó pè é pé nínú làákàyè ni ẹlòmí ó sọ pé nínú làákàyè ni wà nínú ọpọlọ nínú ọpọlọ wa mautu damaj mautu insan tí ọpọlọ bá ti kú ènìyàn ti kú nìyẹn ajẹ́pẹ́ ní ọpọlọ ló wà lọ́dọ̀ wọn lọ́wọ́ kálukú ma wá káàkiri kálukú ma wá káàkiri min amri rabbi láti bí àṣẹ kùlé rúhùn mi àmúrè rọ́bì. láti bí àṣẹ ọlọ́run ló ti wá. wọ́n máa ń minalẹ̀ àìmí. ó ti tún minalẹ̀ àìmí ìlà ọ̀lìlà. ìmọ̀ gbogbo ọmọdé bá ń wá káàkiri tẹ̀ ń wá kiri yẹn. gbogbo ìmọ̀dé bá ń wá káàkiri tẹ̀ ń wá kiri yẹn. díẹ̀ láfún yín ẹ̀ lè mọ́. ẹ̀ lè mọ́. ẹ̀ lè mọ́ yẹ̀sàlúnàkà nílẹ̀ àhílàtì wọ́n àbílé wọ́n àbíẹ́ léèrè nílẹ̀ àhílàtì nípa àlétéṣù kul hiya mawaqitu linnasi wal hajji sọ fún ayé pé mawaqitu linnasi láti fi mọ àsìkò ní wal hajji àti láti fi mọ وليس البر بأن تأتوا البيوت من ظهورها ويسألونك عن اليتامى wọ́n bí ẹni èrè sọ fún ẹ pé kéèyàn ṣe dáadáa sí wọn fẹ́ ọ̀hún ló dáa fún ló dáa wà ní látòrí kó jọmọ òrukàn kò pàtì látòrí pé ó jọmọ òrukàn kò yìn nù látòrí kó jọmọ kò hùwà tí ò dá sí i. Wallahu ya'lamu al-mufsida min al-muslih. Ọlọ́run mẹ́ tó ń ṣe dáadáa nú àtẹ́ tí ò ṣe eré o. Walau sha'a Allahu la'anatakum. Bọ́lọ́run bàbá fẹ́ ni. Yóò kó fìtínà báyìí bẹ̀rẹ̀. إن الله عزيز حكيم ẹlọ́mọ ẹ̀kọ́lọ́ ọba ni lọ́ba tó gbọ́n jù يسألونك ماذا kàdà dúró bẹ́ ó pọ̀ ọmọ ẹ̀rẹ́ tó ti yé wa pé ọlọ́mọ ọba lọ́ba tó jẹ́ mú sí àgbàlagbà ó wá fi sí àgbàlagbà lẹ́nu wípé wọ́n bá ti di ẹlẹ́yìn báyìí sọ báyìí sọ báyìí fún wọn àjẹgbẹ́jẹ́ mú sí máa dájọ́ tó ṣe kó máa ṣe wá àsìkò yìí. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم iṣẹ́ mufti iṣẹ́ mufti ó sì tayọ wípé mo so láwa mo so mìndíìlì kan sọ́rùn. ìjẹun tí ó kọjá wípé mo fi láwà ní kọkọ́rùn àti mo fi ní kọkọ́rùn ó mo wá fẹ́ máa gbèjà. mo wá fẹ́ máa gbèjà. ọ̀rọ̀ tí mo ń sọ kò bá ẹ̀sìn lọ mọ́. ọ̀rọ̀ tí mo wá ń sọ kò wá bẹ́ẹ̀ sí lọ mọ́ wọ́n á fẹ́ máa gbèjà philosophy. wọ́n á fẹ́ máa gbèjà philosophy. kí ló kàn ẹ́ pẹ̀lú philosophy. kí ló kàn ẹ́ pẹ̀lú ẹ̀ iṣẹ́ tó máa ṣe là ń ṣàlàyé lábẹ́ ẹ̀kọ́ yìí. kí ló kàn mú kí pẹ̀lú ọmọ Palestine. gbogbo wa lọ́rọ̀ philosophy kan. gbogbo wa lọ́rọ̀ Palestine kan. iṣẹ́ mufti nìyẹn. iṣẹ́ mufti yẹ̀sàlúnáka anil àhíláti ìbẹ̀lá padà sí àwọn padà sí tẹ̀tẹ̀ wọ́n padà kí é lè rí nípa ìdí oníyàwó àkí ìtòlé náà sí wà láàáì báwo ló ṣe máa fi ló fi máa mọ àsìkò bóṣù ṣe lé bóṣù ṣe lé bóṣù ṣe dín bóṣù ṣe dín àhílà nìyẹn ìtọ́npè ní àhílà nìyẹn bó ṣe ń lé bó ṣe ń dé gbá bó ṣe ń dínkù báwo lòṣùpá ṣe ń bẹ báwo lòṣùpá ṣe ń bẹ níjọ́ tí amẹ́ríkà lọ sínú òṣùpá ìjọ́ tí àwọn amẹ́ríkà lọ sínú òṣùpá nínú amẹ́ríkà gan-an wípé ayọ̀rọ̀ ni bóyá ilẹ̀ kan lamẹ́ríkà ń bẹ ni wọ́n lọ wọn àgbà pé wọ́n dé ní òṣùpá. wọn àgbà pé wọ́n dé ní òṣùpá. kódà àwọn tó tó sọ̀rọ̀ lórí ẹ̀ tó jẹ́ àfà wọ́n sì sọ. àwọn tó sọ̀rọ̀ lórí ẹ̀ tó jẹ́ àfà wọ́n sì sọ. a padà wá rí i pé èyí òun ń ṣe dandan kó torí wọn gbà pé wọ́n lọ ni. wọ́n gbà pé wọ́n lọ ni. ọlọ́run lè yọ̀ǹda kí wọ́n lọ. ọlọ́run lè yọ̀ǹda kí wọ́n lọ. torí parí inú alukurani. nítorí pé a rí inú alukurani. pé. إن استطاعوا يا معشر والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا فانفذوا لا تنفذون إلا بسلطان lè lọ láì yọ̀ǹda láì gbà yọ̀ǹda ó ní sultan ilẹ̀ àbí sultan lágége sòròtọ́ọ̀nù yẹn lọ́lọ́run fún wọn sòròtọ́ọ̀nù yẹn lọ́lọ́run wọn fi lè ṣe kíní tí ó gbé wọn lọ tí fi lè ṣe iṣẹ́ tí ó gbé wọn lọ tí ó fò sókè tí ó fò sókè tí ó débẹ̀ iye máìlì wo látorí ilẹ̀ yìí sínú òṣùpá ìyẹn má ìwọ látọrí ilẹ̀ yìí sínú òṣùpá tí wọn ò ní tayọ ẹ̀ tí wọn ò ní tayọ ẹ̀ àwọn àlọ́ àkólò kíní àkólò kejì àkólò kẹta kò níye mọ́ òun la fi láǹfààní satellite òun la fi ní àǹfààní satellite nígbà lápòlò kíní dáadáa kí wọ́n lọ sókè kó sì gòkè lọ sánmà. wọ́n náà dàbí ìràwọ̀. kóun sí pé àwọn nǹkan wọ̀nyí ni ó wà ń bẹ̀ tá a bá ti fi rọ́kìmù sí. àwọn nǹkan wọ̀nyí ni ó wà ń bẹ̀ tá a bá ti fi rọ́kìmù sí. tá a fi nọ́mbà sí. nọ́mbà tá a fi sí yẹn. nọ́mbà tá a fi sí ìwọ tẹ àwọn nọ́mbà yẹn ìwọ tẹ àwọn nọ́mbà yẹn yóò jara wọn yóò jara wọn sòròtọ́nù ni sòròtọ́nù ni. ya máa sọ̀rọ̀ ní kí ni wọ́n ní ṣe ní ìsàkóòtù àǹtà bùzù mi àfikọ́ rí sámáwá ti wọlé ọ̀rùndì من أقطار السماوات والأرض فانظر sultan sultan ta ló ń sọ sultan wo wá ló wí sultan kọ́ ló wá wí àṣẹ tí ó fún yín àṣẹ tí ó fún yín láṣẹ yẹn bá ti dé láṣẹ yẹn bá ti dé ẹ ẹ lè lọbẹ ẹ lè lọbẹ ẹ wá lọnú ẹ̀yìn àlìjọ̀nú àti èèyàn ẹ lọnú ẹ̀yìn àlìjọ̀nú àti èèyàn ẹ lọnú sánmà yìí ẹ lọnú sánmà yìí iṣẹ́ mufti iṣẹ́ mufti nínú oṣù tá a wà yìí nínú oṣù tá a wà yìí òun lẹ́rìí tá a ṣe òun lẹ́rìí táwọn bàbá wa ṣe la fi gbé mufti dìde láti ké mú sí dìde. nínú nínú bẹ̀rẹ̀ àwẹ̀. nínú ìbẹ̀rẹ̀ àwẹ̀. nínú iṣẹ́. nínú iṣẹ́ wọn. torí náà sì fún nínú alukur'an. tó sì wá ìtọ́ka sí nínú alukur'an sí. táwẹ̀ dẹ̀ súnmọ́. táwẹ̀ dẹ̀ súnmọ́. ó sọ bàtà bá bẹ̀rẹ̀ àwẹ̀. ó sọ bàtà bá bẹ̀rẹ̀ àwẹ̀. yẹ ayé wa. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قبلكم لعلكم تتقون ní sùúrù ṣe nǹkan tá a ṣe àti mufti ìkan táwọn bàbá wá ṣe. àwọn èèyàn rò pé bóyá ọmọ mọ́rkásì ni mufti. àwọn èèyàn rò pé bóyá mufti ilẹ̀ yorùbá ni pé bóyá ọmọ mọ́rkásì ni. rárá rárá wọ́n kéwu tí wọ́n lọ́tọ̀. wọ́n kéwu tí wọ́n lọ́tọ̀ ṣe ìṣe ọmọ ṣe ìṣe markaz ni wọ́n ti kéwú kìí ṣe fáríwò markaz wọ́n kìí ṣe rẹ̀ kì í ṣe bẹ̀ẹ̀ náà ti kéwú. kì í ṣe bẹ̀ẹ̀ ni wọ́n ti kéwú. àwa ò yí ṣe máa sùn bí yà. àwa ò ṣe tí máa ṣe ẹlẹ́yàmẹ̀yà. Sheikh Adamu fi kọ́ wa. bàbá Sheikh Adamu wọn fi kọ́ wa. a jogún ẹ̀. a jogún ẹ̀ lára bàbá wa. nígbà màsùn yà ni ọmọ mọ́rkàzì yes tó bá jọ ọmọ mọ́rkàzì ẹni tó bá lè ṣe tó bá jọ ọmọ mọ́rkàzì kò sí tó àmẹ́ tó bá ti kápá láti ṣe ẹni ẹni nìyẹn lọ́yìn àà ọmọ ọlọ́rin ni o àà kan ní you Ọ̀yọ́ Ọ̀yọ́ Ọ̀yọ́ làfà ní àfà you are fi wá ẹrù báyìí ọmọ Ọ̀yọ́ ni wọ́n ọ wà tí tọ́ba kúrò mọ́ ní ẹ̀tẹ̀ sí Oh sí àbílọrin Ọ̀yọ́ sì máa ń mèsì Ọ̀yọ́ sì máa ń mèsì ọ̀rọ̀ àbílọrin gbọ́rọ̀ ìlà tó à lójú ìlà tó à lójú wọn yìí ìlà ń bẹ lójú wọn kó sọ súnà ló jọ fi ń bò ẹ̀ kọ́ ṣe Ìlọrin ń kọrú ẹ̀ rárá àwọn ọ̀rọ̀ ni àìkọrú ẹ̀ Masha Allah mo tẹ̀ lé ó balẹ̀ ló wí gbèsè ó di méjì ó di méjì. ọ̀rọ̀ ìlú ẹnìkan jẹ́ ìlú ẹnìkan ṣe kíní òun kọ́ là ń lò. òun kọ́ là ń lò. Ah, ìmọ̀. ìmọ̀. òun ni. ó là ń lò. ẹni tí wọ́n fi kọ́ wa ni. ohun tí bàbá ṣe bá dáhùn kọ́ wa nìyẹn. ẹ ń bàtà ìṣọ́ máa lè nígbà tá a kì í sọmọ àlèyé. nǹkan tó yẹ ká mú. nǹkan tó yẹ ká mú. ó nìyẹn. ó nìyẹn. ìmọ̀ ní kíní o ní pé ìmọ̀ ní kíní yìí o. ìmọ̀ ní kíní yìí o. ẹni tó bá ẹni tó bá kápẹ́ ẹ̀ tó sì lẹ́tọ̀ọ́ sí i ló lè jẹ́. ẹni tó bá kápẹ́ ẹ̀ tó sì lẹ́tọ̀ọ́ sí i ló lè jẹ́ wọ́n jẹ nǹkan wọ́n jẹ oyè mufti mi ní nílùú kọ̀ọ̀kan wọ́n jẹ oyè mufti ní nílùú kọ̀ọ̀kan iṣẹ́ agboolé nù ní iṣẹ́ agboolé nù ní but nílẹ̀ Yorùbá àwọn nílẹ̀ Yorùbá nǹkan tó dá Sheikh Adamu ò dá Islam nílẹ̀ Yorùbá ìjẹ́kọ́ ní ẹ̀dára Sheikh Adamu kò dá Islam nílẹ̀ Yorùbá àbọ̀ ẹ̀ lẹ́ ń rí yìí àbọ̀ ẹ̀ lẹ́ ń rí yìí àwọn èèyàn ló fẹ́ dàrú àwọn èèyàn ni fẹ́ dàrú ìjọ tí wọ́n sì dára bí tààlẹ̀ ìjọ tí wọ́n dára bí tààlẹ̀ kò wọ́n fi lútò wọ́n fi lútò wọ́n sì pámẹ́nẹ́ntì kankan fún ìlú kan wọ́n sì pámẹ́nẹ́ntì kankan fún ìlú kan ìwọ ìbàdàn o ìwọ ìbàdàn ìwọ ló máa jẹ mufti ìwọ ló máa jẹ mufti kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ibi tí mímọ́ bá wà ní ibi tí mímọ́ bá wà ni wọ́n sì jẹ́ wọ́n sì jẹ́ ẹni tí ó kọ́kọ́ jẹ mufti yẹn ẹni tí ó kọ́kọ́ jẹ mufti yẹn náà ni bàbá wa àwáyé aláwáyé bàbá wa aláwáyé lọ́yọ̀ọ́ lọ́yọ̀ọ́ òun ló kọ́kọ́ jẹ mufti òun ló kọ́kọ́ jẹ mufti ọlọ́run kó kẹ́ gbogbo ọlọ́run àmín ó tó wá lọ ó padà wá kan sheikh hussein Dohad. ó tó wá kan sheikh hussein Dohad ìkírun ìkírun àwọn náà jẹ́ gbẹ̀yìn àwọn ni wọ́n jẹ́ gbẹ̀yìn ṣé wọ́n permanent ẹ̀ sílùú kan ni ṣé wọ́n permanent ẹ̀ sílùú kan ni ẹ ọ̀yọ́ jẹ́ ọ̀yọ́ jẹ́ ìkírun náà jẹ́ ọ̀yọ́ jẹ́ ọ̀yọ́ jẹ́ ìkírun jẹ́ ìkírun jẹ́. Baba wa alaka nìbàdàn wàkílù ni wọ́n jẹ wọ́n jẹ mufti نعم يا أيها الذين آمنوا kutiba عليكم siyamu kama kutiba على الذين من qablikum la'allakum tattaqun. ṣé wọ́n gbé dáhùn sọ yìí ájú yòókù lẹ̀ fún mufti. gbogbo ìdáhùn sọ yìí ájú yòókù lẹ̀ fún mufti. àwọn ni wọ́n máa bá wa. àwọn ni wọ́n bá wa fa ìwé bẹ́ẹ̀ torí kan ta ni mufti ọ̀hún ta wá ni mufti ọ̀hún sheikh abdulrazak sheikh abdulrazak Abdulaziz Abdulaziz Ìṣọ̀lá dojú béèrè tó bá ní dojú ẹ̀kọ́ wọn ìbéèrè yóò tó bá ní dojú ẹ̀kọ́ wọn mo fọwọ́ sọ̀yà fún ẹ pé àwọn kalẹ̀ láti sọ fún ọkọ̀ ọkọ̀ ọ̀pọ̀ fún wọn ìbéèrè tó bá ní béèrè wọ́n dá ọ lóhùn wọ́n dá ẹ lóhùn وإذا لم تر الهلال فسلم ṣé tó kù fún wa ní pé ká máa yí pé à ẹ̀yìn wọn gbọ́dọ̀ wóṣù kalẹ̀ wọn gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni o wọn gbọ́dọ̀ wákà lọ́dọ̀ ọtí ẹ. lọ́dọ̀ ọtí ẹ nígbà tí ó ẹ̀sìpọ̀sì dé ẹ lọ́dọ̀ ọtí ẹ wọn gbọ́dọ̀ wákà lẹ̀ à ń wá àrùn kalẹ̀. à ń wá àrùn kalẹ̀. ṣé a máa ń pè irun kalẹ̀ kí kí irun tó tó. a máa ń pè irun kalẹ̀ kí o ṣe ń wá kalẹ̀. o ṣe ń wá kalẹ̀. lọ́wọ́ lọ́wọ́. ẹ̀ẹ́ tí wọ́n dárúkọ ẹ lé ní o ṣé wọ́n ti kí àyílà kọjá wọ́n ìkí níbò míì a sọ pé aago kan àbọ̀ ni ló wọlé wà lálùkọ àwọn kọ́là ìlà ẹ̀gbọ́ wọlé ni òun kọ́gbọ́n ni àyílà àsìkò ẹ wọlé ni ẹni tó ká ìlà láago kan àbọ̀ wàhálà àti ẹnìyẹn. ẹni tó kí àkíyà ní aago kan àbọ̀. aago méjì gẹ́rẹ́gẹ́ làyílà wọlé. aago méjì gẹ́rẹ́gẹ́ làyílà wọlé. ilé wa níbí báyìí. níbí. àyílà yẹn dẹ́ wà títí. àyílà ni wá wà títí. ni rìsálà fi sọ fún wa yìí pé yudraku zuhurani bi idraki raka'ataini qabla al-ghurub zuhuran àyílà àti alásàrí ó sì lè bá àyílà àti alásàrí ó sì lè bá bi idraki raka'ataini qabla al-ghurub ní déédé òdi wọn tó lè fi kíráká méjì kóòrùn tó wọ̀. ní déédé òdi wọn tó lè fi kíráká méjì kóòrùn tó wọ̀. ẹ lọ wọnú tíra. lọ wọnú tíra. nẹ́sùn tí mo fà yìí. nọ́ọ̀sì tí àwọn bàbá fà yìí. lọ wọnú rìsálà. lọ wọnú rìsálà. wàá bá ń bẹ̀. wàá bá ń bẹ̀ mọ́sáàbí màlìkíyà là ń lò mọ́sáàbí màlìkíyà là ń lò ní gbogbo West Africa yìí tó fi dé Morocco West Africa tó fi dé Morocco ẹnìkan ò lè dé àwọn kan ò lè dé kí wọ́n máa kọ̀ dẹ́mọ̀ ẹ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ìyẹn bẹ́ẹ̀ mo á sọ ìyàtọ̀ ń bẹ láàrin sóòmù àánú fún ọlọ́run ẹ kó wa lẹ tó kó wa dé padà. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلهم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون sọ́ọ́rí. àwọn bàbá wa ti sọ́ọ́rí. kùránì ló lè túra wọn. kùránì ló lè túra wọn. ẹ bá tún sọ ní sáré ee àfárá ẹ balẹ̀ kùránì ló lè tú kùránì. kùránì ló lè tú kùránì farabalẹ̀. ẹ́ bẹ́ẹ̀ ni bàbá. kò sí nǹkan tó ń jẹ́ sàábé. kò sí nǹkan tó ń jẹ́ sàábé. kò rẹ́ ní sùúrù. ní sùúrù o. kì í ṣe pẹ́ni tó bá gbààyàn gbọ́. kì í ṣe pẹ́ni tó bá gbààyàn gbọ́. ló ń jẹ́ sàábé. ló ń jẹ́ sàábé. ní pé lọ́wọ́ náà Al-Qur'an Suratu Yusuf. lọ́wọ́ Suratu Yusuf. wàdákàlá máa ó sí jìnà fàtàyáni kọ́lá àhàdùnmọ́ ẹ́ wàdákàlá máa ó sí jìnà fàtàyáni kọ́lá àhàdùnmọ́ inni arani asiru khamra وقال لآخر إني أرى الأنامل فوق رأسي خبزا خبزا تأكل الطير منه نبينا بتأويله إنا نرى إنا نراك من المحسنين قال لا يأتيكما طعام ترزقانه إلا نفعتكما بتأويله qabla an ya'tikuma. qabla an ya'tikuma dhalikuma mimma 'allamani rabbi inni taraktu millata qaumin la yu'minuna billahi wa hum bil akhirati hum kafirun. wọ́n tẹ̀ bẹ́ẹ̀ tún mi lẹ́tà á bẹ́ẹ̀. àwọn tó bá wẹ̀ wọ́n nìyẹn wọn ẹ ṣe kíní ó ń ṣe wáàsí fún wọn wọn àti ìgbà fún ó ń ṣe wáàsí nìyẹn ó ṣe wáàsí fún wọn ni wọn àti ìgbà fún nìṣó wọ́n tẹ̀lé àtúnmí هي علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون يا صاحبي السجن يا صاحبي السجن أرباب متقربون يا صاحبي السجن أرباب àwọn adájọ́ pàdé nínú ẹ̀wọ̀n yìí arbabun mutafarriqun táwọn ọlọ́run kélékélé àwọn ọlọ́run sọ́híbù ló pè wọ́n. يا صاحبي السجن أما أحدكما فيلقي ربه خمرا bó ṣe pè wọ́n nìyẹn kó tó wá tú àlá fún wọn lẹ́yìn ìgbà tó Thank you. وقال لصاحبه لا تحزن إن الله معنا ó ń sọ fẹ́ni tán jìjọ wà ń kótó. Illā tansurūhu. Illā tansurūhu. Faqad naṣarahu Allāh. ẹ máa wọ ilẹ̀ tẹ̀sùrúhù tẹ́ ẹ̀ bá ràn án ṣe. fọwọ́dìnà sọ̀rọ̀ ohun náà wọ́n ṣe pé tí wọ́n bá ràn wọ́n ṣe. tọ́lá pa nẹ́bí ni ńlá mi yẹ nsúrùkà ńlá ńlá ẹ́ ńlá mi yẹ nsúrùkà tí wọ́n bá ràn ẹ́ ṣe. Hmm in lam tansuruhu illa tansuruhu bẹ́ẹ̀ bá ràn ṣe faqad nasarahu Allahu ọ̀rọ̀ ni iltifatu nìyẹn ànábì kọ́ ló ń bá wí mọ́ al-iltifatu min al-ghaib ila al-hadir ó wà nù bàlágà láyà yẹn ló fi já pé ẹni tó wà ń kòtò táwọn yìí tálkùránì tọ́ka sí ànẹ́bìkọ̀ ọ̀nà ètò gbọ́ agbọ́ mi ìbákọ́tùmọ̀ mi ìgbé tó wà kòtò yìí ànẹ́bìkọ̀ òní kùránì wí yìí ọba tó bá wa bẹ̀rẹ̀ láti tó bẹ̀rẹ̀ bá dé tó bá dé yìí ọlọ́dún yára ní pé bàbá. ànẹ́bì kọ́ ẹ kọ́ máa ràn. níbi tójú wọn mọ. ibi tójú wọn mọ. ó ní. ó ní. Philip of Nola. Philip of Nola. Philip of Nola. Òun láyà yìí bá wí ló ń sọ̀rọ̀ ẹ̀. Òun ni àyà yìí bá wí ló ń sọ̀rọ̀ ẹ̀. Ló fi pé ńlẹ́m tansuruhu. Illa tansuruhu. Faqad nasarahu Allahu idh akhrajahu alladhina kafaru thaniya ithnayn thania snail láwọn méjì títí wù máa fi lè báyìí ìyẹn nígbà àwọn méjèèjì jíjọ kúrò lẹ́nu hmm. ẹ̀wọ́ àwọn méjèèjì jọ kúrò nílé ni. àwọn méjèèjì wọ́n jọ kúrò nílé ni. sábúbákiri àti sùn papọ̀ ni. sábúbákiri àti sùn papọ̀ ni. إذ أخرجهما إذ أخرجه الذين كفروا ثاني اثنين ثاني اثنين láwọn méjì ìdíhùn máa fi lè bá àwọn méjì wá wọnú kòtò ìdíyẹ̀kú lórí sọ́ọ̀bìdì látàzán tó sọ fún kẹrẹ pé látàzán ìwọ má bẹ̀rù inna Allaha ma'ana ọlọ́run wà pẹ̀lú wa فأنزل ni tó bá lọ wo àwọn bísẹ̀ tí wọ́n ní. alukur'an fi ìkábàrù man qablana irú àwọn tó ṣáájú wa ó máa wà ń bẹ̀. alukur'an jẹ́wé kan tó jẹ́ pé irú àwọn èyí tó wà mẹ́ ìkan nìyí àmì ìyọ jáde lọ́dún yìí. mo ti sọ ṣáájú. sọ́hìbù yẹn kìí ṣàbúbákìrì kèfè ẹ̀yìn eh, lọ́dọ̀ wa àápè kèfè rí but ẹ̀sìn kan náà ló dà wọ́n pọ̀ ẹ̀sìn kan náà ló dà wọ́n pọ̀ nígbà yẹn kìí ṣe ipe wọ́n wá gbà láwà ipe sọ́hìbù ni èèyàn bẹ́ẹ̀ يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صوم àti صيام mo ti sọ yẹn náà tààtún wá rànra wa létí pé sọ́ọ́mù má sọ̀rọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ káwọn ara wa létí pé sọ́hùn má sọ̀rọ̀ ló jẹ́ bẹ́ẹ̀. al-imsaku anil kalam la anit ta'am ìkóraró níbi ọ̀rọ̀ ìṣe bí oúnjẹ olóúnjẹ sọ́wù siam ìkanuró níbi oúnjẹ àti ọ̀rọ̀ ìsọkúsọ. Siyam ìkararó níbi oúnjẹ àti ọ̀rọ̀ ìsọkúsọ. Alukurani inni nazartu lirrahmani sawman. Fokuli wasurabi. Fakuli jẹun. Jẹun wasurabi. Mọ̀wákọ́rì àìná. Tọ́jú ara ẹ̀ tutù ojú. فإما ترين من البشر أحدا oúnjẹ tó jẹ yẹn tẹ́nìkan bá padà rí ẹ. فقولي nǹkan tó kàn sọ fún ni pé. إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم ìyẹn lè sọ́wọ́ mà láti gbé lọ́dún ẹ̀. síyáàmù yẹ. síyáàmù tiẹ̀. òun kó má sọ̀sọ̀kúsọ dání. ó kó má sọ̀sọ̀kúsọ dání. al-fuhshu min al-qawl al-fuhshu min al má sọ sọkúsọ má sọ sọkúsọ má ṣe ṣekúṣe má ṣe ṣekúṣe má rìnrìn kún èyí má jẹun látàwọn àsìkò kan dàwọn àsìkò kan láti àwọn àsìkò kan sí àwọn àsìkò kan kìí ṣe pé febi panú lọ kìí ṣe pé febi panú lọ òun ni síyámù yẹn. òun ni síyámù yẹn kùránì ló yẹ ojú kùránì yìí. yà ayọ̀ alladhina amanu kutiba alaykumu síyámù kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. subhanallah. ọ̀rẹ́ àwọn تقبل منا إنك أنت السميع العليم آمين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين هدنا واصفنا إلى الحق وإلى طريق مستقيم آمين